gbogbo ẹni ń lọ àtẹni tí ò tí mọ̀ pé wọ́n lọ tó ti bá a san gbogbo owó kalẹ̀ àwọn ò tí ì pè é sí ọlọ́run jẹ́ ẹ̀rí bi lọ kẹ́rí bi bọ̀ rí. amiina. ọlọ́run jẹ́ ẹ̀rí bi lọ kẹ́rí bi bọ̀ rí. amiin. látàjà bá mi ní àlìkí kéfà wá kaifa balitwa jaba fajaba min salimi kaifa naja naja ẹ mọ ṣe mọ fẹ́ni tó lọ́mọ kà tí ò dé tí ò dé ẹni tó lọ tó bọ̀ ní ẹja bá dúpẹ́ ẹja bá dúpẹ́ èrò mọ́kà tí lọ sàwúdí sàwúdí èrò mọ́kà tí lọ lé olúwa olúwa àdéka lọ́kàbọ̀ ní ogun yìí o. kò yẹ ká sèmọ̀ pé kò ṣe dé ó lè má dé torí ájì yẹn ṣe gbogbo àgbàlá yẹn ní bọ̀ ẹ pàdé pọ̀ ọ̀tọ̀ ni umrah ọ̀tọ̀ ni hajj hajj òun máa ń tọ̀fù ju umrah lọ́gbà mi tẹ́ pàdé àwọn òmìnira èèyàn lára lára ilé ọlọ́run báyìí ẹ pé òun ò ní ìdí gbọdọ̀ kó lọ́nà o tó bá tì ọ́ ó wò ó ṣubú ni ẹ strong ṣẹgbọ́ ẹ jẹun kẹtọ́ lọ tàwa fún ọlọ́run ṣe é gèsè nínú àwẹ̀ ẹ jẹun gidi ẹ jẹ́ kí ẹ bà ẹ gbé gàrí lọ́wọ́ ẹ ẹ tí ẹ bá tí ẹ bá bẹ ṣẹríṣẹ ọ̀hún yẹn ó ní system ẹ kí kọ́ ìṣà ẹ wá ẹni tó bá sì wọ́n ń pa tó ga bí alájọ gògó báyìí ẹ wá dúró lẹ́yìn wọn báyìí ẹ̀yìn ẹ̀yìn wọn ni kẹ́ dúró ẹ máa fún wọn arúgbó lọ ẹ <laughs> ẹ. Eh? a ka di lọ. láyìlá àyìlá láyìlá ẹ́ gbogbo ń tẹ̀rí ní láyé ẹ bà lóhùn ẹ wà á rí ibi lọ ẹ rí ibi bọ̀ re. amiina. pẹ̀lú ògùn ọlọ́run. amiin.